الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته. أدري يا رب pé ìyá ńlá wa dáwùdà ọ̀rẹ́ wọn wà ńlá ní ìjọba máa nígbà tí wọ́n ń dàgbà wọ́n fi ojú ọmọ wọn kọ́ ara ìyá ọ̀rẹ́ wọn wà ńlá. ilé ìtura ti pé nínú ọjọ́ mẹ́ta ẹgbẹ́ àwọn mẹ́ta làwọn ètò lọ́wọ́ àti làwọn ètò. táwọn tó fẹ́ kú sọ́dọ̀ rẹ̀ ọlọ́dọ̀ àti ìṣẹ̀lẹ̀ ìṣíwájú àwọn ìyàwó yẹn wọ́n kú mẹ́la wọ́n á mẹ́sàn-án tó kù yẹn nínú ọjọ́ mẹ́sàn-án àìsàn àwọn ọ̀gbàjọ́ méjì àìsàn àwọn àgbà ọjọ́ kò sí ní burú nínú kóbìnrin kó fún oró fún rẹ̀ láwọn ọjọ́ ọ̀sẹ̀. ìgbàgbà tí ọkùnrin ọkùnrin ọkùnrin wá tọ̀dọ̀ tó orí ọ̀dà àwọn tó tó fọ́. ومن تنازل عن حقه فلا لوم عليه انت بقى عليه شوف الناس وشوف صلوا مين Ah, lẹ́nu tàbí lẹ́kọ̀ọ́. Òun fúnra ara rẹ̀ náà ló kó mẹ́tò òun pẹ̀lú mi. Pàápàá jùlọ, tóbi ní bá ń fura pé òun ti ń délé ìwò kan tó ti pé òun ò wú ọkọ mọ́. Òun ti fẹ́ òun ọ̀fẹ́ ṣòfò lé ọkọ. Òun ọ̀fẹ́ dá dúró dá máa gbé kò sí tó burúkú bẹ̀rẹ̀ kó lo àǹfààní rẹ̀ láti wo ìtàlọ́kọ́ fẹ́ràn kan nínú àwọn ìyàwó yòókù kó wá lò fún lọ́jọ́ tó. ọkọ̀ wo bí tó fún ẹjọ́ yìí lọ́jọ́ tó yóò fi wọ́n lọ́jọ́ náà dé òun ní sọ kọ́ máa lọ. ẹjọ́ yìí nìkan ti sọ́wọ́ dàtí. وابن القيم رحمه الله قال هو إن صحيح مسلم يجين أقرنا على واحد صلى الله عليه وسلم بنت صفية بنت حيي فعلت الله سنة ويتوقع جوفنا أحسسه ìdíwọ́ nínú sọ̀rọ̀ ìmọ̀sílẹ̀ yẹn ẹ̀ńdí wá gbọ́ lílọ sí ìdí wípé sọ̀fẹ́yà òun náà tó bọ àìsà lọ́jọ́ òsì ẹ̀ lọ́jọ́ òsì wa di mẹ́ta àti ìlú. ìwọ́n tó ṣẹlẹ̀ ní pé ó ṣẹlẹ̀ rí níjọ́ kan ó ṣẹlẹ̀ rí níjọ́ kan ìbò kọjọ́ kan ẹ̀ lè kọ́ àìsà. ẹ̀rọ ṣe ìdókò tó ojúmọ́. pẹ̀lú ìgbélé ilé ìjẹun ti ṣe jẹ́ mẹ́rin. عائشة رضي الله عنها يوافق رجل أقوى يكون يؤمن كان صلى الله عليه وسلم وكانت وفي الظروف nínú kí ẹ ní àwọn méjì mẹ́ta mẹ́rin kó bẹ̀rẹ̀ ọ̀kan ju èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin lọ. nítorí pé ọkàn èèyàn ní kọ̀ǹtò lórí ọkàn ìwé èèyàn ní kọ̀ǹtò lórí owó tí ọmọ ná àti tàbí ọmọ pín owó tó àná àti tó pín ọ̀ràn ẹ̀ lọ́jọ́ kò sí lọ́pàá láàrin àwọn ìyàwó rẹ̀ rẹ̀. àwọn ọjọ́ ìrètí bọ́ àlọ́ fún ìgbà ní dọ́kítì nígbà tó ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ nìkan. tòun á kúra bá ní ìṣòro àti ìrìnàfẹ́ àìṣẹ́ láti ti sọ ìṣèṣe ìtọ́jú pa á ṣùgbọ́n o táwọn gbòòrò lọ sí ibi pé tọkùnrin láti lọ sùn lọ́dọ̀ obìnrin kan èyí kó lè bá a bá lò ní sáyẹn. nítorí pé kí àgbà yóò pẹ̀lú ká fẹ́ yà wò nǹkan kan bẹ fún ọ̀pẹ ní àlùbọ́ọ̀lù àlùbọ́ọ̀lù òun náà ni èèyàn kó káàtà láti rìn àkáǹtò sí rẹ̀ bọ́ọ̀lù ti dá wa ọlọ́run dá wa lẹ́nu tó ọ̀ràn dá gbé ẹni ọ̀ràn bọ́ ọ̀nà jù ẹlẹ́jọ́ máa ṣàkóso sọ̀rọ̀ wọ́n tó wà níta lọ́rọ̀ wa gbogbo wa ó lè lọ́sọ̀ ó lè mẹ́tì ẹ̀ kọ́kọ́ lọ ló fi lọ abo òun ló kan ọ̀rẹ́ ní bọ́ọ̀dá mọ̀ òun ló ló ọ̀rẹ́ ibi ọlẹ́ ọ̀ndàpọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ mi ti bẹ̀rẹ̀ náà ní ká máa dápọ̀ tó torí délé má ti wá lọ sọ́dọ̀ ìyàwó rẹ gbogbo àná ònìkan ní dátọ lónìí wọn rẹ ni wọn bá gbé gbogbo jẹ dá ònìkan ní lónìí bá ti pé mẹ́ta lọ́wọ́ ni ònìkan ní ọ̀rẹ́ ni bá gbé gbogbo jẹ ní ònìkan ní ni tó rí jọ mẹ́rin tó rí ó ti bàbá rẹ wàhálì ara àwọn àǹfààní tó wà nínú pé kò sí lọ́délé kò lọ́délé kò náà ní pé ọ̀rẹ́ ní bá nàìjíríà yóò rẹni máa bá a sọ̀rọ̀ yóò sì sí ní pé òun náà lọ́kọ̀ọ́ yàtọ̀ sí kó jẹ́ pé ilé ìdẹ́nu máa ń ṣe tó fẹ́ orí ju mẹ́ta lọ́kà pàtàkì bí akọ tó fi gbòòrò ẹni méjì orí mẹ́ta wọ́n ti máa lọ́kọ̀ àti ìyàwó ara wọn ní irú ìwọ ní àbúrò ọlọ́kọ̀ bí aláìlọ́kọ̀ Islam kò fara mọ́ wàkíwà ìjọba ti mọ̀ pé òní ìdí obìnrin ẹ má kọ́ ọ lẹ́kọ̀ọ́ tó kọ̀ fún ọkọ̀ mi. obìnrin náà tí ti kú ọ̀fẹ́ máa dájú ní ọ̀pọ̀ ti tẹ̀lé máa bẹ̀rẹ̀ pé tí mo lè wá àwọn eléyìí ṣe ìyàwó àwọn àyà tó ti yà yàkuyà nìyẹn nítorí pé èwo ni àbùrọ̀ wa máa sọ̀kọ́ bí ọmọ ọ̀dọ̀ bàbá ń dágbé ìyá ń dágbé ìsìláàmù mú wa ìsìláàmù mú wa pé pé ìdílé bá ti jọ ń dágbé àbújọ ìṣẹ̀lẹ̀ náà. àbòsí ọ̀sẹ̀ ọwọ́ àbí lóyún ọwọ́ àbẹ̀ lọ́la ó ti ẹgbẹ́ méjì méjì ní kẹ́wé ti bìjọ́ méjì ní ó ti jọ́sẹ̀ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ kábí ọ̀sẹ̀ kábẹ́ ọ̀. ṣùgbọ́n àtàwọn ìpè gbogbo orókè òkun ìlànà ní pé lẹ́yìn àwọn lójoojúmọ́ ọ̀tọ́nà kọlọ̀ wà lábẹ́ àwọn obìnrin rẹ̀ wò. Ìdí mú ká tó owó. èyí tí ẹgbẹ́ tó lọ́yà rẹ̀ ṣe ṣá rẹ̀ tọ́ra rẹ̀ èyí tí kò tẹ̀ fẹ́ bọ̀ fẹ́ bọ̀ sí mi tó ọ̀rọ̀ kan wọ́n fẹ́ bọ̀rọ̀ kan lọ. àwọn sọ títẹ̀gbẹ́ wa ló lórí olùtẹ̀gbẹ́ wa lọ. àwọn ọ̀rọ̀ sọ náà la gbé tẹ̀gbẹ́ wa kò sí dáàtọ̀ bí ẹ̀sán òwúra ní tẹ̀gbẹ́ wa. tòtò pé ọlọ́run dá wa mọ́ ìdúrà wa lọ pẹ̀lú ìwà tuntun tó bá ti dọ́dọ̀ rẹ̀ dídọ́ pẹ́ẹ́lí ọ̀kẹ́ lu ọgbà tẹ́sí. wọ́n lọ ní ẹgbẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀dùn ọmọ tó rántí ọ̀rọ̀ kan ẹ̀dàpọ̀ ẹ̀dùn ọ̀rọ̀ kan tó sẹ́kù títí ṣe lọ́gbà tẹ́jú wọ́n wá fẹ́ ìtẹ́jú tó lò ń bì náà ló lò lọ. torí bí eléyìí tó bá ti dẹ̀ yán ápèrè ọjọ́ ní sáà nàbì sallallahu alaihi wasallam náà ṣe. àdébì sallallahu alaihi wasallam a máa bá àwọn ìyàwó rẹ̀ lò. bóyá lákòókò òru tàbí nígbẹ̀yìn òru ìyẹn tó gbogbo àti bá wù a máa bá àwọn ìyàwó rẹ̀ lájọṣepọ̀. ìgbà míì tó bá ti bá àwọn ìyàwó rẹ̀ lò lákòókò òru ó ti ti kọ́ lọ wẹ̀ kó tó sùn. ó sì ṣe é ń gbà kó sàlù àlá kó tó sùn. ṣùgbọ́n ọ̀rọ̀ tó wá níbi Àìṣà radiyallahu anha wọ́n sọ ikú ṣe é ṣe káàdì sallallahu alaihi wasallam kọ́ bá àwọn ìyàwó rẹ̀ lájọṣepọ̀ kó lọ sùn láì wẹ̀ láì sàlùwàlá Ibn Qayyim rahimahullah wọn láti sèyìn láti sẹ́yìn ẹni gbogbo àtúnṣe pé èyí fomi kára bóyá fún àbálò àlálẹ́yìn tó bá bá obìnrin rẹ̀ lòkú tó lọ sùn wọn láti sèyìn àwọn sì sàlàyé rẹ̀ nù síra mi ó sì ṣe ṣe ń gbà mí kí Ànábì sallallahu alaihi wa sallam ń tọ́pá gbogbo àwọn ìyàwó rẹ̀ lò pọ̀ lóru kan pẹ̀lú ìwẹ̀ kan eléyìí báyìí olówó ń bùkátà fíkì mi. nígbà tó ẹ gbé tóbìnrin bá ń bẹ àtọkùnrin bá ń bẹ lọ́dọ̀ obìnrin kan. bí ẹ bá ti ṣe rí náà nínú ìlànà anábì sallallahu alaihi wasallam. tó bá ti di pé ilẹ̀ tú ọ̀dọ̀ ẹni tí wọ́n wà lè rẹ̀ nìkan ni wọ́n wà. tó bá wá jẹ́ pé tilẹ̀ bá ti tú ọ̀dọ̀ ẹni tí wọ́n wà lè rẹ̀ nìkan ni wọ́n hàn wà. táwọn olóbi wá nígbà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìṣẹ̀lẹ̀ wọ́n tún bá gbogbo àwọn ìyàwó wọn láti ẹ̀sìn pọ̀ lóru kan náà tó tẹ̀sẹ̀ nìkan. Lẹ́sẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ẹgbà wa ti wá pẹ̀lú rẹ̀ láwọn ìgbà wa tó tẹ̀sẹ̀ nílẹ̀. Ṣùgbọ́n ilé ó lè jẹ́ nínú ọ̀pọ̀ ọ̀dẹ̀tò nàrí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìṣẹ̀lẹ̀. ohun tí ó jẹ́ special fáwọn ìṣòro àtẹnà nìkan yàtọ̀ sẹ́yìn. ìgbé ọ̀wà nílẹ̀ nìkan ọba alájọṣepọ̀ kò tún lọ́ọ́ lé ẹlòmíì kò tún bá alájọṣepọ̀ kò tún lọ́ọ́ lé ẹlòmíì lórúkọ náà kò tún bá alájọṣepọ̀ ó lè jẹ́ ẹ̀kọ́tọ́ ẹ̀ àlàrí ọ̀bọ̀bọ̀ àyíwá ìṣẹ̀lẹ̀. nítorí ẹ̀ tẹ́ ẹ bá gbàgbé nínú kẹsí ní ọkọ yìí ti sọ títí káàkiri kan dọ́gba láàrin àwọn obìnrin tí ọ̀rẹ́ ẹ̀ náà ní lórí àtẹ́gbẹ́ àbí sọ̀rọ̀ ẹ̀ tẹ̀ bàbá mi. tó torí irú àwọn nǹkan báyìí ní ọdún ìwọ̀n pípọ̀ èyí sábà ti dọ́gba títí káàkiri kan tí ó dọ́gba láàrin wa gbàtà tí wà lọ́bẹ̀ẹ́ nìkan síra tó wà lọ sọ́bẹ̀ẹ́ lòun. ó ti máa ti rí agbọ̀n nǹkan tí wọ́n ara tí wọ́n rí nǹkan ìsọ pé tọ́nà ẹ̀ náà lórí àlẹ́ tó bá ti là tọ́nà ẹ̀. torí ìwọ ọkọ̀ tó ti ọ̀ tó ní àwọn méjì tọ́wọ́ alẹ́ nìkan tọ́wọ́ alájọsọ̀kọ̀ tó tún wá lọ fẹ́ lómi ọ̀tọ̀ ọ̀tọ̀ tí wọ́n sáré òkè ọ̀nà. lẹ́yìn náà bẹ́ẹ̀ wá tó gbàgbé nínú tó fi síwájú ànábì sọ̀rọ̀ máa rí wa rí sílẹ̀ ọlọ́run bá fún ní agbára ọkùnrin bí ọgbà. Fẹ̀yàwó kọ̀ọ̀kan lọ́nà mẹ́jọ ànábì sọ̀rọ̀ máa ti máa ràn án lájọsí tán. Sẹ̀nà pé ìwà jẹ́ kí ẹni tí kò lágbára kan lọ sí sínú kò sí tàbí ṣùgbọ́n kí kò lè tòṣù kan tó ọ̀nà tó ní gbóná báyìí tó ọ̀nà ti bà lẹ́yìn. ṣùgbọ́n ànábì wa sọ̀rọ̀ bá àdìwà ìṣẹ́lẹ̀ ọlọ́pàá wọn ní kápá bá. sálẹ̀ ìṣòro náà ti lọ lọ́wọ́ bá ogun àlòpọ̀ mẹ́rin ó ti ti kọ́ wẹ̀ lọ́dọ̀ ẹ̀kọ̀ọ̀kan kó tó lọ́dọ̀ ẹ̀kejì. wọ́n máa bá lò wọ́n wẹ̀ wọ́n lọ́dọ̀ ẹ̀kejì wọ́n máa bá lò wọ́n wẹ̀ wọ́n lọ́dọ̀ ẹ̀kejì. ẹ̀gbà ó ti sọ fún wa kó lè bá àtàkìrì òtítọ́ fún wa kí nígbà táwọn ìṣòro bá àtẹ́lẹ̀ àwọn ìyàwó wọn kọ̀ọ̀kan ìlú pọ̀ wọ́n ìdá àmà ní ìdí wọn lára. Èyí tó bá pé wọn lò pọ̀ wọn dá àmà ní ìdí wọn lára wọn náà lè gbé yẹn sí ká tíra ọba lò wọn dá àmà ní ìdí lára agbára kọ̀ọ̀kan ta lọ náà. Tó di tẹ̀gẹ̀dẹ̀gẹ̀. Tòṣùgbọ́n àìsàn bá kó kí. Ẹ bá bá wọn lò. tuntun da mẹ́mí fún alára agbára tó ń bẹ wọ́n tó lọ fẹ́ lómi. ọ̀dà dúpẹ́ lómi ò lè ti bẹ́ẹ̀. ẹ̀sọ́ sáà ní ọmọ Muhammad sọ̀rọ̀ wà àwọn àyíwá rẹ̀ sẹ́yìn. ó ti dédé nígbà míì sọ́nà ìdúró náà sọ́nà kọ́ bá gbó wọn lò ó tó di pé wọ́n tètè ní tó di pé wọ́n wọ̀ kan ó tó di pé wọ́n wọ̀ ìwẹ̀ kan. eléyìí tó túmọ̀ sí pé tí máa ń tó wà ìyàwó rẹ̀ náà ni tó bá ti bá lò tó bá tún fẹ́ bá lò. àdéhùn sọ pé kọ̀tàlù àlá yóò fọ lágbára láti tó lè padà. tó ẹ̀gbà wọn ilé yìí ti dín àwọn ẹgbẹ́ bọ́ bá wù ọ́ kò lè má sàlù àlá kó o tó tún ṣe kó o tó padà lọ ìyàwó rẹ̀. Sábà ìṣòro wà ní sílẹ̀ àsìkò tí wọ́n lájú ń fi ó yẹ kí òru dájú àwọn ìyàwó wọn. ṣé ní máa ń débi àgọ́ kọ òru? wọ́n á ní wọn lọ kọlẹ̀ kó dání onílé ìlú babaláwọ́dá. àlejò ọ̀rọ̀ kò sí wọn kíláàsì rẹ̀. wọn ò lè kó òru wọn lè fi dájú àwọn ará ilé wọn. kọ́nà àmì ìdòdó bá ti sẹ́nu àwọn akọ̀ fún wa láti máa ṣe bẹ́ẹ̀. ìta bá tíráàbù ìta bá dé tó bá gbọ́ sọ́wọ́ òru káwọn jẹ́ kó òru náà láti wọlé. àwọn olùmọ̀ọ́dé sábà bí rẹ̀ ni pé ìwọ ò ní fẹ́ rí ìyàwó rẹ ní ọ̀nà tí ó fi rí àdéhùn rẹ̀ tí òfin ń wọ̀. torí pé ọ̀fẹ́ kó lè bá àgbẹ̀ pẹ̀lú rẹ̀ Islam ti wí nù ó ń fẹ́ òfin nítorí tí òun lè kọ́ ọ lẹ́wọ̀ tí ìbá ti tó bá ti kàrá ìdá táà àdúgbò ní ilẹ̀ sí. ìgbà náà ni wọ́n lè gbà bá àwọn kọ́ra wọn. tòyí wọ́n fẹ́ kó lè bá fẹ́ pẹ̀lú rẹ ti di ìgbà tẹ́lẹ̀ àti ilé ayé rẹ̀. ìwọ wá ní fẹ́rẹ́ yìí ní rírí tí ó mú kí ìkórìíra rẹ̀ wà lọ́kàn rẹ̀. ìdílé sọ̀rọ̀ nípa ọmọ ìjà àdúgbò ilé gbé lọ bá jáde lóru ó ti ti kó ní pé wàdà jáde rẹ àbúrò àwọn kó wọn ma ó ti sùn àtìkò tó rí tó dé tó ti wàràwàrà ó ti fara la sẹ́nu lọ́wọ́ wò ó lọ́wọ́ rí lala lẹ́nu rẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́rin nítorí ẹ̀ wá ń yí ọ̀pọ̀lọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àti ìdára rẹ̀ náà sí lọ́kẹ́kẹ́ náà ó lè máa rẹ́sì ẹ̀ láíláí. títí bí òsì tó títí máa bẹ̀ mí tó ìdáàmú fẹ́ dáàmú fẹ́ kọ́ ọmọ akọ kó kó kó obìnrin rẹ pẹ̀lú àpáyé ẹ̀kọ́ kó ọmọ tó títí kó jẹ́ kó olùjọ jáde for the first time in our life after marriage just on you. kò tó wá níta ẹ̀jẹ̀. Bàbá lọ́ba kan kí ló fi wí. Kí ló fẹ́ wọ́n fi mọ́ sọ ọ́ lẹ́nu? Àdúró rẹ̀ tó lẹ́rọ pé gbogbo tí yóò lè tẹ̀lẹ̀ náà. Òsì tí ò lè tó dé hà, wọ́n lè sọ ọ́ lẹ́nu. Kí ló tó yẹ? ẹjọ́ bá ti ní padà mọ́ fún un ẹjọ́ tó bá tọ̀ lé òní máa ṣáká. tó o kọ́ ẹni tó jọ arábìnrin tọ̀ lé kò sí bí ó ti tó dé láyé wà bẹ́ẹ̀ ó ti tó ti máa wọ kékeré ní àtọ̀ lé. tó o torí ẹ̀ náà wọ́n náà ẹ̀ sọ dáadáa yìí. Àwọn tílẹ̀ náà ti máa ẹ̀rọ kíkà lóko ti sara kó Lọ́gbọ́n àti ọ̀rẹ́ àti fún wa, wọ́n ti palẹ̀ lọ́dún jẹ bẹ́ẹ̀ alhamdulilayi. Àti àmọ́ tọ́gbọ́n wa lọ wọlé tó lọ bá wọn lóru náà kò búrú o, àmì ìtọ́ dáàjì. Nǹkan ọ̀rọ̀ jà lù wọn lóru. Ẹ ti máa pé nìsín. Ó ti ń ṣe. Wọ́n ti ń gbàdúró dé lóru òru náà lọ wọlé kò sí wàhálà. Ìgbésẹ̀ ń gbàdúrà wà lọ́nà àyè ti dárí ẹ̀ lẹ́ẹ̀dùn gbogbo bàtí wà lónà ìlú ògbólé wà bá àti wàjẹ́ bá àgbólé wà wà àti wà lólu olù hà ní ti ń kọ́. títí ẹni wà kán ìṣe ń kọ́ àlójẹ nà lóde pàpàpàpàpà ó ti palẹ̀ gbogbo lé mọ́. tó eléyìí ìwọ́n lè mọ́ sùn. pàápàá jùlọ títẹ̀ ń bẹ. سليمان قول أنا كان عايز يسمعه ما في والله ما صح اليوم ده الرجال ده لكن أتوا تلقى وأتوا معقول وعلى صلى الله عليه وسلم أتباع بما تعجب ẹnì kan á ní sí ni gbogbo ara bá náà ti dé máa wọ́n bá náà ti dé máa yàwó yàwó rẹ̀ ti dé máa sùn bẹ́ẹ̀ ni ọlọ́dún lọ́kọ́ mi ká dáná fún ọ́ ṣe ìrọ̀kùnrin lẹ́yìn òṣùwọ̀n tó ṣàkàtà. àwùkọ́ ti rere wà fún alára àtẹ̀sọ̀ wà àtẹ̀lẹ̀ nígbà máa wá àwùkọ́ ti àtẹ̀sọ̀ wà àtẹ̀lẹ̀ nígbà máa jìlá máa àwùkọ́. àbí máa ń kíní kan àná ìdí wa là àwùkọ́ ti tá a bá ti máa pa àìló àti ìṣẹ̀lẹ̀ àwùkọ́ ti. báwo la ní kí máa sọ báwo la máa jì? àtẹ̀sọ̀ wà àtẹ̀lẹ̀ nígbà míì wà máa sọ lórí ìtẹ̀ wà máa sọ lórí ìtẹ̀ ìgbà míì wọn á ti máa sùn lórí ìtẹ̀kùn àbáwọ́tẹ̀ ìtẹ̀kùn àbáwọ́tẹ̀ àwọn àsùn lórí ìlànà rẹ̀ ìgbà míì wọn á ti máa sùn lórí ẹni àti wọn fi gbogbo ọmọ àlejò adámẹ́ ni ẹ̀ wọn máa sùn lórí ẹni ìgbà míì ẹ̀wẹ̀ wọn máa sùn lórí ẹ̀pẹ̀ lókè ilẹ̀ lórí ẹ̀pẹ̀ sọlọ́wọ́ àwọn àríwá àríwá tẹ̀lé bẹ́ẹ̀ ni ló bá lórí ẹni wọn ní tàwa bọ̀ á tẹ̀lé bá pọ̀ kílódé tó sùn lórí ẹni wọn lẹ́ ta ọ̀gá wa àlẹ́lẹ́ tó wà sí ọ̀gá wọn lórí ilẹ̀ gbà. àlẹ́ wa wò lóògì tí wọ́n sì wọ́n lọ bá sùn lórí rẹ̀ ẹ̀ẹ́dì tó máa wá tó máa di tí òfin kan tí kìíní ti ṣe. òṣèlú ẹ̀ ní pé tó ní ẹgbọ́n ọ̀gbìn kan pọ̀ lọ. سبحان الله àlè ọlọ́wọ́ الله ìṣẹ́ wọ́n sọ lórí yẹn. wọ́n ti máa sọ lórí lẹ́sìn nígbà míì ilé ẹ̀kọ́ kó àwọn sára rẹ jẹ́ lọ́wọ́ àti lẹ́fẹ̀ẹ́ lọ́wọ́ máa sọ sí tó fún anábì máa sọ lẹ́ anábì tó sọ lórí lẹ́sìn. ìwé ẹ̀dágbọ́n àti bá kábẹ́ẹ̀dì lábẹ́ẹ̀dì o má sára rẹ jẹ́ o ìdánwò àti àjẹmọ́ ọlọ́mọ ìpè ẹgbẹ́ tó ní ìlànà àlẹ́bí ìwà ìṣẹ́lẹ̀ tí wọ́n ti lórí ẹni ìgbà tí wọ́n á péyàwó ẹgbẹ́ akọ́kọ́ tó lẹ́nu bàtà ìgbà sílẹ̀ ìgbà tí àwọn wá sí kékeré ẹ̀rẹ́ ní tòbí àwọn náà wá sí ẹgbẹ́ wá sí lóṣù lórí bẹ́ẹ̀ pa ìfẹ́ lọ pé fẹ́ ọ òfin ọlọ́run àbí lára àlẹ́ tó máa ń kó lóṣù lórí ẹni gbà ní. ìgbà ní عبادة ابن الصالح رضي الله عنه عباد أبي عباد ابن تميم أربع بواواه نفس يدور كوله قل رأيت رسول الله صلى الله عليه وآله وسلم مستلقيا بالمسجد واضعا إحدى رجليه على الأخرى الإمام البخاري يوم ذلك والمولى النبي صلى الله عليه وسلم مستلقيا بالمسجد كان يسوي ليه من مسلاته ilé o sọ̀kọ́ kàtàkà ọ̀bẹ ìdílẹ̀ ó yọ ọ́ wà lókè. Ọba yẹn sọ̀rọ̀ bá ìfẹ́lẹ́ ọlọ́sọ̀ kàtàkà nínú ọ̀nà fúláṣí lẹ́ni tó gbé ẹsẹ̀ rẹ̀ kan lórí omi. wọ́n tún bẹ́ẹ̀ wọ́n gbé ẹsẹ̀ kan lórí omi. ṣé ẹni mẹ́tẹ̀ ọ ọ̀fẹ́ níbẹ̀ èrò láti àbẹ́bí tó mọ bá àdìwà àtìpẹ́ bàbá ọ̀fẹ́ níbẹ̀ èrò pẹ̀lú àmẹ́ àtàwọn òkúta kéékèèké ìdókòtò tó ti bá ọ̀sán wá sí wọn ẹ wá bu wá sí wọn bẹ́ẹ̀ ló ti lè máa dà ámà tó ti dẹ́rọ̀ ọ̀pọ̀ tó ti máa sàn lórí mo rí dọ́fẹ̀ nílẹ̀ tó wá gbé ẹsẹ̀ kan lórí òkè nígbà tó kàn sí wọ ìdènà àtàláàtì àdábìwá ni sọ̀rọ̀ wá ìwà ìṣẹ̀lẹ̀ náà. Mọ́tílẹ̀ sàlẹ̀ sọ̀rọ̀ wá ìwà ìṣẹ̀lẹ̀ náà dára ló ń sọ lórí ẹ̀. Awọ ni wọ́n fi wọ́n fi ti kọ́ bàá. Àwọn akókò koríko ni wọ́n á kó sínú ní àwọn kàtífà ẹ̀yin náà kàtífà yìí jọ̀ wọ́n kó koríko pípẹ́pípẹ́ sínú ẹgbẹ́ tó bá sún bẹ́ẹ̀ tó bá sọ́ra ibi tí koríko míì tó ti gbé wà lọ́wọ́ tó yóò wọ̀n ni irú rẹ̀ ní kíni ìnáwó àtẹ̀rẹ̀dà ànábì sallallahu alaihi wa sallam. lẹ́yìn rẹ̀ ẹlẹ́yìn tó máa ń tó lọ́la tó ọdún láwọn ẹlẹ́yìn tó lórí máa tẹ̀ wọ́n lè bá tó ọdún láti bóra. àti láti lè wọ́n sọ fáwọn ìyàwó wọn rí wọ́n fi ọlá ti bẹ̀ fún àìsàn hàn. wọ́n yí náà ẹsẹ̀ ní ìjọbẹ̀rẹ̀ ìlú wọ́n á dẹ̀ fi lè ha ní kó lọ́kọ̀ àìsàn. wọ́n ní sẹ́ni pé lọ́wọ́ abámi nígbà tí mo fi aṣọ òbó rẹ̀ nìkan lọ ní ìkóra. yàtọ̀ sí àyíṣà. àyíṣà nìkan ló tẹ̀lé nígbà náà nípa tó òkúra rẹ̀ kúra yìí tí màmíkà ti wà bá. ilé ìtújọ́ láta fún àyíṣà ọ̀gbìn ìwà ọ̀hún àyíṣà. bákan náà ìrọ̀lẹ́ tọ́lọ́ máa yọ tìmùtìmù òun náà wọ ní àwọn koríko ni wọ́n kó sínú tiẹ̀ náà èyí ń kíni jẹ́ sí mùsùlùmí àná ìsọ̀rọ̀ wá ìṣẹ̀lẹ̀. bàtà ìbá wa tó wá lọ sí tí wọ́n fi sọ̀rọ̀ tó wá fẹ́ ìlílẹ̀ wọ́n á sọ pé bẹ́sìlẹ́kà wọ́ọ́mùnà àṣìyá wa mú. bẹ́sìlẹ́kà wọ́ọ́mùnà àṣìyá wa mú. lórúkọ ọwọ́ ọlọ́run ọba ilé ẹ̀ ní sẹ́yìn ìmọ̀ àti ẹ̀kọ́ ìdòdó tó kà lórí bẹ́ẹ̀ gbà á kó fi wá rẹ̀ lónìí. ẹgbẹ́ ìyẹn ti takò lára lẹ́bi ọ̀sọ̀lá ẹ̀sẹ̀. pàtó bá ti lórí ibùsùn ọ̀tà lórí ibùsùn tí wọ́n á sọ lẹ́sìnìkà lọ ọ̀la àṣìyá wà ó. ìtumọ̀ ńlá nù ìtumọ̀ ńlá nù. ẹ̀yin kó ń wí ká tẹ̀ gbàgbà awo tẹ́lẹ̀ sábẹ́ rẹ̀ ti wọ́n wí. àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ wọn ti máa kó àtẹ́lẹ̀ ọ̀rọ̀ méjèèjì wọn papọ̀. wọ́n wá tu àtẹ́kù tó dàbí àtúntọ́ sínú méjèèjì. wọ́n tu sínú ọwọ́ méjèèjì. wọ́n wá ti kólù owó wọn wọ́n áhà. قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس àlẹ́lẹ́ òkè sínú ọwọ́ yẹn wọ́n fi lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta wọ́n wá fi ọwọ́ yẹn fi pa gbogbo ibi tí ọwọ́ wọn bá lè gbà nínú ara wọn wọ́n kọ́ méjèèjì yẹn pa gbogbo ibi tí ọwọ́ wọn bá lè gbà lára wọn. tọ́ ìṣẹ́lẹ̀ tó máa ń lọ fọwọ́ fọwọ́ pa òun náà lórí wọn kọ fọwọ́ kọ orí wọn àti pa àtọ́jú wọn àti pa ìyókù wọn pa àpò iwájú wọn tó pa àpò ẹ̀yìn. sáyẹ́ǹsì wọn bá wọn sọ̀rọ̀ láwọn àríwá rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ni wọ́n máa di lílẹ̀ ẹ̀tọ́ ẹ̀gbẹ́ ọ̀tún ló ti gbé lẹ́yìn. wọ́n máa fi ọwọ́ wọn ọ̀tún. wọ́n á máa fi sí abẹ́ ẹ̀kẹ́ wọn kan. ẹ̀dùn ó tún lórí àtẹ́lẹwọ́ wọn kan ó gbé ẹ̀kẹ́ wọn lè. wọ́n tún wá sọ pé اللهم قني عذابك يوم تبعث عبادك ولا لا من بيجاره لا تقول يا بنت يا ويروح wọ́n sọ báà. wọ́n tún máa sọ nígbà míì nígbà tí wọ́n bá lọ sí ibi ìbùsùn wọn wọ́n fẹ́ الله الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا فكم ممن لا كافي له ولا مقوي ذكره مسلم tí a dúpẹ́ fún náà ọba tó fún wa jẹ ọba tó fún wa mú ọba tó tó wa ọba tó gbà wá tó gbà wá láyé ìdáàbò mélòó mélòó ló wà nínú àwọn èèyàn tí ò lẹ́ni tí ó tó tí ò sì lẹ́ni tí ó fún níbi tí ó forí pamọ́ sí àmọ́ àdúgbò ìfọ́nà ọ̀pọ̀lọ̀ fún wa gbogbo eléyìí. ẹ̀yìn náà mùsùlùmí ó tún ní nínú dáadáa tí wọ́n sọ fún wa fi ẹ̀gbẹ́ lélẹ̀. سمع اللهم رب السماوات والأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل من شر من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عنا الدين وأغننا من الفقر شوف هذا الآن قال صلى الله عليه وسلم أن تنفيذ إلى الله قلوا ما سمعت الله قلوا على قولنا olúwa wa olúwa gbogbo nǹkan wọ́n lọ́ba tọ́ tọ́ la tọ́ la èso èso wóró àti kóró ọ̀la òun náà fi mú nǹkan mí jáde ìwọ ló sọ tẹ̀wọ́n àti àti òjì làkàlẹ̀ àti àkùrọ̀ hàn kọ́tà ìrẹ́ o níbi àbúrò gbogbo ẹni fún níbi aburú gbogbo ẹni bú tó ti pé ìwọ náà bọ́ gba àkóso rẹ̀ mọ́. ìwọ lẹ́nu àkọ́kọ́ kò sí nǹkan kan tó síwájú rẹ̀. ìwọ lẹ́nu ìgbẹ̀yìn kò sí nǹkan kan tí ọ̀fẹ́ lẹ́yìn rẹ̀. ìwọ ló hàn kò sì sí nǹkan kan jọ lọ. ìwọ ló borí gbogbo nǹkan. olókè gbogbo nǹkan kò sí tó lékè rẹ̀ wọ́n lọ́ba tó pamọ́ kò sí tó pamọ́ tó ọ. wọ́n lọ láti ṣàbẹ̀sẹ̀ o kò sì wá rọ̀ wá lọ́rọ̀ kúrò níbi o. ẹ lọ́kùn ní ìrántí gbogbo àdúrà yìí táwọn ẹni náà tí ó ní ọlọ́kà jẹ lójú oorun tàbí ẹni náà tí ó kun yẹn máa kọ́ lẹ́kọ̀ọ́ jẹ lójú oorun ẹ ti àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ ní àpà wọn ò fi Islam pín kankan mùsùlùmí lásán ló kọ́ yóò wá ṣe ẹran kọ́dà ìyẹn wọn kò jẹ gbàtò sí ti òkú gbókèlè kẹlẹ́ òkèlè kò tẹ́sì tẹ́sì bá fi ẹwu owó àwọn àdúrà yìí ta ni wọ́n ti dà tí wọ́n kà wá ti ẹnu rẹ̀ gbà tó. ìyá yìí dáná àbọ̀ kò kó dà káwọ̀ lójú oorun sọ̀rọ̀kẹ́lẹ́ yìí dọ̀tí lọ fà. ìdílé bá ti dọ̀tí dà káwọ̀ kọ́ àdúrà mi pọ̀. àwọn aláìsàn kó làwọn fẹ́. títí lọ́dọ̀ tí o ọwọ́ ẹni tó máa kọjá tẹ̀ ń dàgbà lò wọ́tà ní ìgbẹ́lẹ́ tó wá tó wá gbọ́dọ̀ máa pọ́ǹpù tó ń bá àkọ́lá àgbàdo àkọ́ tó rí àwọn òní kẹ̀kẹ́ àwọn ìjọba aláwọ̀. Lórí ọ, àkọ́kọ́ ti fẹ́ gbá yín mọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó ti àdúrà sọ̀rọ̀ máa ká máa ṣe kọ́ wá ní tí kó o sì mú ọ̀kan rẹ kó o sì gbàgbọ́ gbàgbọ́ lẹ́nìkan nàka ọ̀rọ̀ ẹ ti ọ̀pọ̀ pàṣípì rẹ láti kí náà dàgbọ́ kó. ọwọ́ àlọ́ jáde òbí tẹ́sí ọ gbólógbó dáadáa ní ìjókòó ti gbọ́ ọ̀tà tó ọlọ́run sì mẹ́rin tí ó ràn dàwa ni. ọmọ àtàrà rẹ jẹ́ òsì tó ti ọ̀tọ̀ ọmọ kọ́ lọ. ṣé ẹ tí dáadáa bá ṣe àyè báburú bá ṣe àyè. àwọn òṣèlú ìrìn ẹ̀kẹ́ mọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ọba jẹ̀ débi kí wọ́n tó ìyàwó dàjẹ́ ìyàwó rẹ̀ bá tẹ́jọ́ bílíọ̀nù tó dàjẹ́ torí ìyàwó rẹ̀ ní í ṣe ọlọ́run ti rò èèyàn ní í ṣe. sínú mẹ́rin wà sílẹ̀ mọ́ òun lẹ́yìn obìnrin rẹ̀ náà. إلا ما كتب الله لنا يقول الدواء تبرع ثاني الله قوله نعم tó òtún ti dẹ́n tó bá yọ ọ̀dà kó wá tó ọ̀rọ̀ ẹgbẹ́ pé bóyá ìwọ́n lọ ń kọ́ kọ́ lọ fẹ́ kọ́ sọ́ra rẹ̀ ẹ̀dọ́ bá yọ ọ̀dà tó yẹ ẹ̀tọ́ bá tó kojú ó tó wá sílẹ̀ òjò ìdìbò àtọ̀kọ́kọ́ lẹ́yìn òsè ìbàdàn wọ́n the wrong respect is down your field. Torí bí eléyìí, ọ̀rọ̀ àtàkùn ọkà wéèrè kí wọ́n dáwé ìlú lára jẹ. Sọ nínú àwọn àdúrà mi náà, ó wá nínú àdéhùn sàhí, láti ìdọ̀lá ìdílé ẹ̀ẹ́dì máa ń sọ pé اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي اللهم بك أمسيت وبك أصبحت وإليك المصير اللهم إني أسألك العفو والعافية في دنياي والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي وفي أهلي ومالي اللهم آل روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي والله gbogbo àwọn ọ̀sẹ̀ tí ń dẹ́rù bọ̀ gbogbo wọn ti tẹ̀lé. Ṣèjú máa gbà tó ti yẹn ni pé wọ́n náà sọ mi bọ̀ làmì. Báyọ̀wájú ni àti ẹ̀yìn Ọ̀tún àti òsì ni. Òkè. Wọ́n sì wá dé kí ìyọ̀ lọ́mi yìí. ka ìkàlẹ̀ rẹ̀. ẹ̀rọ kìí ló dúkù mọ́ níbo la burú náà fẹ́ gbà wá mọ́. ìyàtọ̀ sí jẹ́ àrẹ fẹ́ pọ̀lìtì sáyẹn ìṣòwò wà lè sẹ́nu àti sọ́kọ́ kó tó wá sí lálẹ́ kà. lẹ́nu yẹn sẹ́lẹ̀ àdéhùn ìrìn àwọn ìhàbẹ̀rọ̀ àtẹ̀bọ̀ fẹ́. olùsọ́kọ̀ ni ìgbẹ́ pẹ̀lú rẹ̀ látọ̀dọ̀ lọ sí lòdì máa tó ìjì. ẹ̀rẹ́ ni kámẹ́rà olùsọ́ àtẹ̀pẹ̀lú olùsọ́ látọ̀dọ̀ lọ sí ìrìn

ṣe ní ẹni jẹ́ ìṣú ọdún mọ́kànlá lálẹ́ ẹjọ́ kan kó tó sùn kàkàdà àwọn àyà méjèèjì tó ọ̀ ọ̀nà òṣùwòrò ìlà oúnjẹ lórílẹ̀ ìgbìmọ̀ akọ́kẹ́gì wọn mú kí wọn sábẹ́ lórílẹ̀ wọn lọ bẹ́ẹ̀ tó bá ká ìní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọba àgbàlùkù láti lọ́kọ́ wọn sí i parí torí ẹ̀ wọn náà má bẹ̀rẹ̀ wò. sẹ́yìn bí ọ̀sọ̀ bàbá àti tó lọ́kọ́ wá sí lóru. ọmọ tó ìgbìlẹ̀ rẹ̀ سبحانك اللهم إني أستغفرك لذنبي وأسألك رحمتك اللهم زدني علما ولا تدر قلبي بعد إذ هديتني وأكرم من لدنك رحمة إنك أنت الوهاب أنت الله من جواب رسوله táwọn ìgbà takilo tó wọn wọn wí wọn wí gbogbo ó sì wá mẹ́fà wá mi wá mi sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ wọ́n ti àbá ta síbẹ̀ kàkó pé sọ̀hánà lọ́ wàlhàmdùlilá wàlá ilà ilàlọ́ allahu akbar لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اوعى تقول كنت بعد ويا لا القيامة níbẹ̀ nígbà tó ta dé lẹ́gbẹ̀ẹ́ ti wí على gbọ́dọ̀ yẹn سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير واعترف بذراته فاغفر لي وارحمني واغفر لي ولوالدي وارزقني واحفظني تغبني لا إله ترى الله عز وجل لا أراه وربك الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أفي بدين إخوان رغبة ọba tó ti kó ó ta wá sí lẹ́yìn tó pàtó pa wá ọ̀dọ̀ rẹ̀ láti ní àkójọ. ẹ̀rí nǹkan mẹ́ọ̀ ìbéèrè owó ní sẹ́wọ̀n láti di o. pèsè pé òtítọ́ ta àtàkùn òkè ìdísáyé òdìkì gbà lórí àwọn èèyàn oríṣiríṣi lẹ́ẹ̀kan rẹ̀ ìbá ti fẹ́ tún àwọn èèyàn oríṣiríṣi ẹ̀rọ oríṣiríṣi wèrè wọ́n máa ṣe kí wọ́n ti wọ́n wá pẹ́ tó ọ̀tọ̀ alhamdulilayi lẹ́yìn àyà bàdàmà àmàdàmà wọ́n yẹn ní wọ́tò. tọ́ lẹ́yìn eléyìí àrẹ́bí bá a nà lọ́rùn pákó wọ́n rìn pákó nítorí pé bẹ́ẹ̀ máa nà wọ́n wí àwọn ọ̀wá ọ̀gá rẹ̀ ti sọ oorun ìbẹ́nu tí wọ́n ti tẹnu ọ̀rùn oorun ìbẹ́nu tí wọ́n ti tẹnu ọ̀rùn tó bá wá sí àkọ́kọ́ dọ́ọ̀kọ́ ti ń borin pákó èyí tí kíkí wọn máa tara rẹ̀ jẹ́ ẹlòmíì lè ti rìn pákó fújọ́ mẹ́ta yóò wá fọwọ́ síbi ẹni yóò máa yóò máa mí kí pé oorun oorun wọ́n kọ́ lọ́sọ̀ọ́ àti oorun lọ́sẹ̀ ìgbẹ́ nìkan kọ́ sáwọn sọ̀rọ̀ wò kò sí báwọn nà nà kí lọ sọ lọ́wọ́ pé àwọn ti mọ̀ sí ẹrù ẹrù tí wọ́n á ní ìwádìí ìsọ̀fún ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀rù wọ́n fẹ́ kọ́ ìyọnu nígbà tó ti gbogbo gbàtó la sálọ alákòóso yọnu gbàtó la wọlé rẹ kó tó kó bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ti pọ̀ sí kó tó pákó tó bá ti dákẹ́ tó bá ti pẹ́ sí kó ní pákó sáà ní ọkọ̀ kan fẹ́ràn rẹ̀ rán. Nígbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀, wàá rí báwọn fẹ́ǹsì wọn ò ní sábà rí fẹ́ǹsì lọ́dọ̀ ṣe. Omi ká fẹnú lẹ̀ ká fẹnú lẹ̀ kẹ́nu ó ti pẹ̀tà. Ìlẹ̀ wàhálà ti bẹ̀rẹ̀. Bí wọ́n kàn máa jẹun, wọ́n máa pọ́n sí là, kéwọ́n yóò sì máa pín kéwọ́n ọmọ tó ń tún. Ìrìn àgbọ̀rọ̀ kò wà ẹran tí a jẹ tó kù dòdòdòdò káàkiri tọ́ka bá tètè há sí ni láàyè méjì lẹ́yìn ìtẹ́jú márùn ẹ̀yẹ yọ̀wò kẹ́ wá gbóòórùn rẹ̀. Èdè ọ̀rọ̀ àwọn bọ́dà ni àbí bọ́dà. Ẹni kú oorun burúkú kan yóò mú jáde. Tọ́ba wá sọ tẹ̀kẹ́ lẹ́nu rẹ̀ ń kọ́. Ẹ ọ̀gá mi yóò ti dàbí gọ́tà. Bẹ́ẹ̀ ló ti jẹ́ pé Adébí ọ̀sán wà sọ ó kú ìra tó ń pẹ́ rẹ̀ rán àwọn òbí náà. Táwa náà fẹ́ ẹlòmíì bá yẹn sọ̀rọ̀ yọ̀ọ́ máa tẹ náà náà yọ̀ọ́ máa bọ́ pẹ̀lú kí ọwọ́ kò lẹ́nu kọ́ sọ̀rọ̀ ká gbọ́ fíìlì tọ́ba kó ti tẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ kó dáta kọ́ máa kó pẹ̀lú lórí ìdílé pẹ̀lú ìjà lánàá ká mú títí eyín wa ká mú títí ẹnu wa. Àdéhùn ìṣòro wà nínú ìwà fi ní máa ń rùn. Ahọ́n ní máa ń rùn tó máa jẹun tó jẹun tó jẹun wọn náà máa wá wọn rẹ kọ́ wá wò nínú bí wí kó wò wò ó lè kọ́ ọ̀rọ̀ fún ẹ ọ̀pọ̀ àlẹ́kù èyí ọwọ́ látara ọkà lẹ́kù tó wá látara rẹ màkàrónì lẹ́kù tó àbúlà gbogbo ọmọ àpéjọ tí ọlẹ́yìn lásán. ó sì fẹ́ẹ́ náà ó tí ìjọba ti fà kúrò láti ọmọ fi ra ẹni ní ṣé wọn máa tọrọ náà wọn ti rẹ ẹnu kékeré ni wọn tọkọ sí i ẹni wọn kó torí ẹ sáà dé òòyì olóhùn náà lọsọ máa tẹ́lẹ̀ yẹ ṣóòtù àfúnáná kù títí wà láti gbó ṣùkùṣùkùṣùkù tètè pé ẹbí wọn máa tà tètè kókó gbogbo tó gbó láàrin lórí ìrì o wọn máa lọ pé tó bá lọ yẹ pé ẹwọn tó yẹ ìdí ètò ìgbésà wọn mú títí dáadáa lẹ́yìn àtúrọ̀ kó mọ wọn èdè tí wọ́n fẹ́ fọ iwájú eyín lásán lọ́wọ́ kò ti fọ eyín rẹ ẹ̀yìn eyín náà lásán ló wà tó fọ lókè pé iná ẹ̀ ní ìjọ tí ó sẹ́kù lẹ́nu náà sábà péjọ sí lọ́pàá ní máa fi sẹ́kẹ̀. Kọ̀pọ̀ kí èdè ọ̀sẹ̀kẹ̀ ọ̀sẹ̀kẹ̀ kò sí dáàbò ó tí ọtí kò sílẹ̀ lọ pé ní máa dé pẹ̀tà pé ní oṣù àti pé ní oṣù tó bá yẹ kẹta fẹ kó tó lè tìbọ ayé ní rẹ tó ní rẹ kó máa fi yọ oúnjẹ tó bá sẹ́kù rẹ tí bá kò lè yọ tí bọ́ọ̀sì ò lè yọ kó tó fi yọ àbẹ́kọ̀ tó a kọ́ máa ti sábà bí tó fi máa yọ lé ní gbogbo ìgbà torí máa ti bá ti pàpà púpà èyí ó ti láà gbogbo ló àwọn kan yẹn kàrẹ́ bí wọ́n máa ń pa kó ìgbà míì dára bí bá ti tẹ̀ jí nígbà tó máa ń pa tó wà nípa ìdúràtò àlẹ́ ìwà tọ́bẹ̀rẹ̀ pẹ̀lú ìlànà ìkọ́lùkẹ́ sẹ́nà wájú wọn ọ́ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب تتبطني يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون ذلكم في كتابه إذا أنا يصدق الله هذا الحمد أنت نور السماوات والأرض وما, وما فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك وإليك حاكم فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت إلهي لا إله إلا أنت كان مسلمان أنتم أنتم ìdè ní ẹlòmí lè fi àpò kọ́ máa dúró pọ̀ lọ ó sọ lọ pọ̀ tètè tóbi tóbi tètè lè fi tó wá sí. Ilé ìlú ní ṣe bẹ́ẹ̀ wá ṣe ń ṣe bí ẹ lẹ́nu tí ọmọ ẹgbẹ́ tiẹ̀ gbogbo àkórí ọ̀wá ti kà mí. Bẹ́ẹ̀ni ọgbọ̀n tó wá fẹ́ ṣe gbogbo àjọ ìdá tó ń dáná fọmọ tó gbóni fọmọ ayáwé fọmọ apátó. Bàdúrà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bọ̀ sọ wàhálà ìsìlámù orí ńlá ẹni tó bá fẹ́ dáadáa islam tó bá ti ara rẹ̀ tó ti islam lọ́dọ̀ wà náà yóò fẹ́ bá kó ra rẹ̀ kíkìn kí ni ń da ọ̀la ọ̀gẹ̀rẹ̀ tó hàn lọ. tó ẹ wá wọ àwọn àdúrà yìí táwọn alẹ́ nílẹ̀ dábẹ́ lórí nígbà tó fẹ́ kọlu wọn lọ́jọ́ yẹn tó ti sòkò wà má ti kò pẹ̀lú àdúrà yìí kò sí olórí nígbà tó fẹ́ kọlu wọn tó ti sòkò dáa torí lélẹ̀ wọ́n lè sá láti hàn ló ti dómi ìròyìn hàn nínú àwọn àdúrà tó wá sọ̀rọ̀ àníbi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti kò sí láàárọ̀ ó oríire láti kó ohun yìí wàá kó kó kó kó kó lọ́kàn ló ṣe ẹni ọdún ìfòlù tó bá kọ lọ yọgbà kọ tó àwọn ọgbà tó bá jẹ́ tuntun èyí tàdúrà ẹ̀ tó bá tó bá ó ti yàgbé ara tó nínú. سبحان الله قلتم استجابة موتكم سوى لكم الآن هذا عن محمد صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم صار ذكر الشهر àtọ̀tẹ́yìn fẹ́ gbẹ fẹ́ wo bọ́ọ̀lù fẹ́ fẹ́ wo football match. Abẹ́lò míì gbogbo àwọn tíìtì kan tó ti rà ẹ wá wò wọ́n ti dé bàbá àtàlà ti ṣe kí ẹ wá ṣe kó lù. ìwà ìjókòó tí yọ máa dá láìsí rọ ọ̀pá gbogbo ọjọ́ ayé rẹ̀ jẹ́ kórè òfó àdájọ́ ọ̀sọ̀rọ̀ wà sí ọ̀rọ̀ ara tẹ̀lé fẹ́ǹsì mà nígbà wọn gba ti kí ìṣá tó máa ti gbé lébà ó kì náà nílà ara tààrẹ sí tó ní náà tó rọ̀ àtẹ́jọ́ ti rà ìṣá tó bá ti kí báyìí kó o rò pẹ̀lú ìlànà ìmọ̀ ẹ̀sìn pọ́ọ̀tù tó bá wá sí nígbà ìdá kan àti ìdá kan mẹ́ta àti ìdẹ̀yìn òru àdàbí nàìjí torípọ̀ náà sọ pé omi lẹ́yìnlá ẹ̀yà ọ̀pàdé ìlà ní sọ́kù àwọn olùkọ́sílẹ̀ ọ̀pàdé ìlà omi àìyí wọn ti lè kọ́ ara ọ̀pàdé ìlà ẹ̀sìn màtó dáná bí ojú kí òun wọ gbogbo òru ojoojúmọ́ ọ̀rá yẹn lórí tẹ̀. ọ̀rá yẹn lórí tẹ̀ bẹ́ẹ̀ sì ni àtẹ̀tẹ̀ sùn ìgbà míì wọn kó tí ń ti sára ti sọ̀rọ̀ máa jọlọ àfọwọ́ táì níbẹ̀ ni òun kọ́ ara bèbè sàn nítorí pé wọ́n ń yanjú wọ́n ń yanjú ọ̀rọ̀ fún àwọn àtòní wọ́n ń ronú nípa ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ́n ń tètò àwọn mùsùlùmí àdébìdè náà tètè sùn báyìí àwọn àdáyé tó bá gbá ní ìwọ́ nítorí pé afẹ́ta tó ṣe afẹ́ tó ètò láàrin àwọn èèyàn sí àárín wọn dáná òsì tó burú tààrà pé ká tó sùn torí ẹ̀ nínú tó tún wá jẹ́ àtàgbẹ nípa àtàgbẹ yàtọ̀ táwọn àdáàjọ ẹlẹ́yìn rẹ̀ o ní pé ojú àtàgbẹ máa ń sùn ṣùgbọ́n kan rẹ̀ kì í sùn tó táwọn àwọn ojú rẹ̀ ó sùn ṣùgbọ́n kan rẹ̀ kò sùn. ẹ̀rọ kẹ́yìn ní ṣe máa sùn tọkàtọkà lẹ́sùn ilé ìlànà ti sọ pé àtàgbẹ wà àdìsẹ́lẹ̀ ní àlàyénáni wìkẹ́ ọ̀sẹ́yìn kàmẹ́nà ẹ̀ẹ́dì oúnjẹ òun náà ni okùn tó so ibi títí tó ń gbà jáde òun lọkùn tó so ibi tó ń gbà jáde sára yìí. ẹni tó bá ti lè sùn pé kọlọ̀kọlọ̀ aláṣẹ torí pé ìwà tó ti sùn okùn ti tú. bẹ́ẹ̀ pé tó bá ń dà jáde kó lè mà rẹ̀ lọ fún àgbàlá rẹ̀. kí ló fà á? òní tí gbà tí ó ti bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọn kẹ́lẹ́ ìdí lọ ó fẹ́ sí lọ́wọ́ wọn lọ sí dá wa tí ìyá ti sọ ẹ lójú rẹ ti báyìí ló ti sọ ọkẹ náà ti dégbò ó ti sọ ẹ lọ bá ah, bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ọ̀gbọ́n ẹ ló ti sọ. Ah, irú olóko olówó ló ti wọ́n gán lára irú lọ́wọ́ máa ń sùn ẹ̀yin yóò sùn ọkọ̀ sùn ẹnìkan ọ̀gbọ̀nà wa wá nìkan máa tara rẹ̀ jẹ́ ọ ibi tó wọ́n ti fẹ́ àbọ̀dà máa ń wù wọ́n lọ fẹ́ tó náà ń wù yẹ. táwọn afá àtúntò wọ àwọn àtẹ́lì wọn náà á fojú rẹ̀ ní máa fún ọkàn ẹni tó wà pa ìrọ̀rọ̀ pa. wọ́n ń gbé ọyọ́ pẹ̀lú sùn wọ́n tara rẹ̀ jẹ́ pẹ̀lú ìgbésẹ̀ àlẹ́ wọ́n ti yí síwájú kó tó ti fúnra rẹ̀. ẹ̀rù bàtí ọ̀gá tẹ̀lé fún àwọn òwe ọ̀gá yìí. àwọn òwe náà náà sọ̀rọ̀ nígbà tó wà lórí rẹ̀ àjò. tó ọba tí kò sí wa àwọn òwe náà náà sọ̀rọ̀ máa dáadáa. wọ́n ti ìdí àgbàdì káàkiri ti sọ jù. mo ní wá ni wọ́n bàbá mi yẹn náà ti là. Sọ̀dá lọ fẹ́ẹ́ ìwọ ní kò tètè lọ sàlọ aláṣẹ. wọ́n ní wáá di ìrìnà ní sílẹ̀kùn ẹ̀ ẹ̀rọ pé ẹ̀sìn kí nù tó ó tún àti pé wọ́n fi yá àdáni dáná ibi òdo. Láti sọ owó àti tó nà máa wá sùn lálẹ́ o. Wọ́n á máa fi èdè ọ̀tún lílẹ̀ tó bá yẹ kó lálẹ́ wọn sùn. Wọ́n máa fi èdè ọ̀tún wá lílẹ̀ àbájọ bá sùn tí wàá ti sáfún sí ọ̀rọ̀ àbá àrẹ́bí sọ̀rọ̀ bá ìwà ìṣẹ́ǹdẹ̀rù wọ́n máa ń na apá wọn sílẹ̀ wọ́n na palẹ̀ wọ́n wá sí orí wọn lórí àtẹ́lẹwọ́ wọn. tí wọ́n bá sùn lálẹ́ wọ́n máa ń fi ẹ̀gbẹ́ ọ̀sán fi lélẹ̀ àti wọ́n tí wàá ti sáfún sí ọ̀rọ̀ àbá wọ́n máa ń tẹ́ apá wọn sílẹ̀ wọ́n wá gbé orí wọn sórí àtẹ́lẹwọ́ wọn wọ́n ti apá lẹ̀ wọ́n á gbórí sí orí àtẹ́lẹwọ́. wọ́n ti máa ń tẹ̀lé ìdílé sọ̀rọ̀ ìwádìí mi wá wọ́n ti tẹ́lẹ̀ ìdílé ìdílé. wọ́n lóra àdéhùn àìsàn náà olùwọ́n tó tọ́ka sí o olóṣèlú bẹ́ẹ̀ náà sì ni àwọn mẹ́ríkù dọ́kítọ̀ sọ ìmọ̀tọ́ yẹ sọ bẹ́ẹ̀ látàrí fún wa náà mẹ́ríkù dọ́kítọ̀ wọn ní wo àwọn ìṣòro àfẹ́rẹ́ lọ́wọ́ sọ́dà. Ike wọn máa ń fún ìdáta òru ìdáta ní mẹ́ta òru wọn máa fi sọ. Wọ́n ti fún wa ìdáta ní mẹ́ta ọ̀tá sọ. Ẹ̀gbọ́n wọn sọ wọ́n ti wọ́n san ìdákanu mẹ́ta tòru gbogbo ẹ̀ wá jẹ́ wákàtí mẹ́jọ. wákàtí mẹ́rin lóru wákàtí mẹ́rin ní ọ̀sán síbẹ̀ láti ṣe tó wá ìṣẹ̀lẹ̀ náà. ẹ̀yìn ti mọ̀ pé bẹ́ẹ̀ bá sùn lọ́sàn yọ ọ̀ràn yìí lọ́wọ́ láti má sùn àtùpà lóru. eré ìjẹ̀rí dáàbò sí lóru. kó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 أن وإن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الصلاح الله mo fẹ́ bí ìdájọ́ ìsáàmù nípa ọjà ìdí ọmọ àti ìjà. Sọ́yìn ìdájọ́ ìsìlá nípa kàmá pa ọ̀rọ̀ ara o. tó burú tí kí pa ọmọ rẹ̀ nígbà tí gbogbo orun láti di kankan ṣùgbọ́n àgbọ̀dọ̀ pa láró dúdú. Ìgbàlọ́jà rẹ̀ pẹ̀lú black colour ní ìdájọ́ ìgbàlọ́ àwọn aláàánú. Àwọn ọ̀gá rẹ̀ wà. Òṣùgbọ́n máa fi yàtọ̀ sí lójú ẹ̀ bá ti pa ara rẹ̀ lójú rẹ̀. Ìwà ìṣòro wà nílò pé wọ́n lọ sí pẹ̀lú ọ̀rọ̀ bàbá àṣìlọ́kàn lókè wà wà lọ́ra. Lọ́wọ́ lọ́ra ìwà tó tàbí ìṣòro wà nílò lọ́ra ìjàgbá. Gbogbo ọ̀rọ̀ ti di tuntun. Ẹgbẹ́ àìsàn lọ pa ọpọlọ rẹ̀ kan àwọn ọpọlọ ti gbà àtìkè. Ilé ìyàwó ni wọ́n sọ pé dálé tó tọ́ sí ikú kẹ̀ dálé ọ̀dà pẹ̀lú pọ̀lọ̀ bíi

lẹ́yìn ìlànà nàbí sọ̀rọ̀ wà ní sọ́dọ̀ orí ọkùnrin lẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀. Láti ṣe bá àwọn èyí fẹ́ràn àwọn tó kù jùlọ sáré rẹ̀. Òkú fẹ́ràn sáré rẹ̀ lọ́sùn náà wọ́n fi gbà wọ́n fi wọ́n fi lé rẹ̀. Eléyìí náà ní láti ṣe bá ìgbà. Láti ṣe ìgbà tó bá fẹ́ fẹ́ òṣèlú lẹ́yìn ọkọ̀ ìdàgbàsókè bá rẹ̀ bí ọ̀fẹ́ ìjọ òṣèlú pé orin òṣèlú wa èèyàn lè yí sí ẹ̀jẹ̀ òṣèlú àti kéèyàn ká lè ṣe àwọn àrùn òṣèlú wa. àwọn tó bá lórí ẹ̀jẹ̀ ọ̀la wọ́n tó ti débi tí ó tó tó tó tó ti ń tó tó ti ń bọ̀ wọn lọ ó ti tó yí tẹ̀lé oṣù ẹ̀mí ti wà lọ́wọ́ tó bá tẹ̀lé mẹ́ ti wà lọ bá ti ti padà àwọn padà sórí ẹgbẹ́ ọ̀sán náà. lórí lórí

sábà ní ọgbà àti kí wọ́n kàn kó mi ọgbà ìwà èdè àwọn kan sọ pé wọ́n á máa kọ́ bọ́ọ̀lù pa èdè burúkú wọn náà tó kọ̀ lórí tó bá fa iye ìdọ̀lọ́ pa rẹ̀ lẹ́sẹ̀ láti kọ́ lórí fún ilé ìgbìyà lọ lágbára èrò tó dá ìfọ̀kọ́ náà pa nítorí pé tó bá fa ìlànà pé sísè abẹ́ fi lọ àgbà umma no kiro mai tsanika ya kuma ta fata ka ke wani kuri ke da don fa ke da don don ba da ka ko ja ki ni ke da don to a ka ja ki to aya ti da ba ko a mai ta ko fa lola ta wa ru ka ke kuri ke ra ki ni mu ja ki malai lai ne ki na wípé nígbà tí àwọn bàbá yọ òkè nínú àwọn sábà tó ti máa fà náà ní pé òkun tí ó ń mú irun gbàjá àti máa wà lára ọkùnrin tí ó wà lára náà lọ́pàá lè dá kan ṣé ẹ bá ayé àkùrán máa ń ṣùgbọ́n ní tí ọmọ àti náà lọ́mọ gbìyànjú láti mọ ìtumọ̀ ọmọ ìjáde ti sọ pé ó láti fi àwọn àti kan yọ gbọ́dọ̀ àdáni ọ ọmọ túmọ̀ rẹ̀ kò máa túmọ̀ sọ láti tó sọ pé àkùrọ̀ wà ní túmọ̀ ṣùgbọ́n àwọn àkùrọ̀ àti tó sọ pé àkùrọ̀ àti tó sọ ó lọ kó ọ̀gá náà àlẹ́ àkùrọ̀ ó rẹ̀ àkọ̀ọ̀gá ló wà ẹ̀rọ ti láǹkà yìí sí ìtumọ̀ àyà àkùrọ̀ àti bẹ́ẹ̀ tó sọ wọ́n ka ọ̀rọ̀ wọn lẹ́bàá ọ̀rọ̀ tó ń tẹ̀lé ọ̀rọ̀ pẹ̀lú àtúntò bòlù náà kó tó dá gbogbo bòlù pẹ̀lú tó tẹ̀ fẹ́yìn tó o tó àwọn ọ̀rọ̀ lẹ́bàá o. Tọ́ba fẹ́ jẹun, ta lọ́tọ́ sí. Àwọn ta lọ́tọ́ sí kọ́kọ́kọ́ wọ́n ní ìlànà ẹ̀kọ́ ìpàdé àtọ́ sí ìlànà àwọ̀ pélébé ẹ̀yìn márùn-ún tó sílẹ̀ tọ́tọ́ kí wọ́n jẹ́ ọ̀ká ara torí márùn-ún yọ̀ fíà kí wọ́n yẹ kí wọ́n jẹ́ ìṣòro náà láti fẹ́ téèyàn bá wọ gbogbo bá tó sí àwọn èèyàn wà yẹn ọ̀wọ̀ tó máa lọ àti ọ̀wọ̀ tó máa lọ àti ìwọ́n tó kọ́ kọ́ lẹ́yìn rẹ̀ náà tó ti tọ́fẹ́ ta tó ti lè táwọn ìwọ̀n lọ àti nínú àwọn àkóyè kékeré ó ti máa ibi tí wọ́n bá kọ́ ọmọ kí wọ́n kó ní tẹ̀sẹ̀ gbé ẹni tí wọ́n pa rẹ̀ wílé káwọn ọ̀rọ̀ wọn láti dárí. Nígbà

àsìkò tí ọkọ àti àwọn bá fẹ́ máa ní àjọṣepọ̀ nígbà tí ìlú àti ọkọ máa ṣe nígbà tó bá fẹ́ fi ọwọ́ káyàwó ẹ̀ gangan àdúgbò àti bá fẹ́ bá lè kọ́ ní ìpapà. nígbà tí wọ́n ti bá lè kọ́ ṣe é nígbà tí wọ́n ti kọ́ kàrà àwọn bàbá ẹ̀ wọ́n kọ̀ sílẹ̀ látara pé ó fẹ́ dá irun bọ̀ sí àbí ó dá irun bọ̀ sí.

ìgbà tí wọ́n máa ń halẹ̀ máyà láti fi mọ báwo ni máa ń ní ẹ̀sìn tó ń ṣe lágbára tó lọ́ka lè wà. ní ìjọba àwọn ọkọ àwọn ọkọ ọlọ́mọ náà ti kọ ọlọ́mọ láti lọ bàbá kan tó bá lò kọ́ wọn tó ti ra rẹ̀ lọ. òun ti ra rẹ̀ pẹ̀lú ọ̀gá kọ bàbá rẹ̀ ní bàbá. tí bàbá rẹ̀ bá kú òun rẹ̀ wọ́n tí wọ́n bá kú òun rẹ̀ tí wọ́n ti kọ́ ọlọ́mọ. láti wọ́n lórí gbogbo rẹ̀ yìí ìdìbò níjẹ kọ́kọ́ mẹ́rin tó ti ti ra rẹ̀ tẹ́lẹ̀kejì ní pé tó máa wá kúrò lóògùn pẹ̀lú ọ̀pọ̀ bàbà torí ẹ̀ gbogbo àtàwọn yorùbá àwọn ọkọ̀ tọmọtọmọ wọn ti fi gbogbo wọn ti tẹ́lẹ̀ wọn jẹun torí wọn máa wọn máa ẹ̀rẹ́ ní ọ̀rọ̀ ìdílé láì tọ́ ẹlẹ́kejì omi ní pé pápá ilẹ̀ máa mọ àkọsí náà tọ́mọ ẹni bá ṣáájú ní lọ níbi ẹ̀sìn tí ó burú bẹ̀ nítorí ní pípọ́ máa wọn kó burú ju àwọn lọ nípa àyíká especially tí wọ́n ti rán ọmọ lọ sí àyè tíṣẹ̀ tí wọ́n wù ọ́ kó ọmọ padà sílé lọ́mọ àtàlẹ́. Kíkà fún ọmọ wọ́n ní lọ́la gbó. Ọmọ kíkà ló kíkà bẹ́ẹ̀ ló bá ọ ní à. Èyí máa ń wọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí bẹ́ẹ̀ fún ọmọ ọ̀tà àwa. Wọ́n tó máa ń fi ọmọ dáadáa ní sẹ́ńtì wọn mọ̀ wọn mọ kó má ti bá àwọn àìgbàdo fọwọ́ àìgbàdo ò lọ fọwọ́ bá wọn ń tẹ̀sí wọn ń gbọ́ níbi tẹ̀sí wọn ń gbọ́ kọ́lọ̀ ṣùgbọ́n àwọn ọmọ wò pé tẹ̀ bá ń tẹ̀sí tó wá tẹ́tí òye fẹ́ o ẹ̀rẹ́ ìyàwó rẹ̀ wọ́n pọ̀ wọ́n wá lórí tẹ́tí ẹ̀yà tẹ́tí ọlọ́run ẹni tí ó lè fẹ́ ọlọ́run ẹni tí ó lè fẹ́ àmọ́ àrífẹ́ àrífẹ́ kí ni wá ẹ̀rù ọ̀nà àti gbọ́dọ̀ sí lọ. táwọn òbí ti fọkàn balẹ̀ owó tẹ̀ ń tẹ́lẹ̀ lórí àwọn ọmọ kò o kò gbé pé àwọn alihamdulilayi ọ̀nà tó bá ti rẹ́ kọ̀ọ̀kan àwọn àárín pé àríkẹ́ nǹkan ní náà kò sí ló yẹn ọba rí wọ́n gbogbo jẹ́ òsì náà òsì náà òsì gbogbo ní ọdún títù òsì gbogbo ẹ̀dùn tó máa tọ́ra ẹ̀rọ tó máa tọ́ ara náà. Àdúrà sí wọ̀ lọ sẹ́ńtà fún ara rẹ̀ lẹ́yìn kan níbi tí wọ́n yóò gbàgbọ́ ní àtẹ́lẹ́ ọ إليه